Yoruba Unit 43, Basic Dialogue, Dialogue for Learning. Ọ̀kan ọ̀kan kan sí kan sí rà kan sí Ton faire la quincy. Ton faire la quincy. Moton faire la quincy. Moton faire la quincy. Oin. Oin. Comment? Comment? Comment? rẹ̀ kò wọ́n sówó rẹ̀ kò wọ́n sówó rẹ̀ kò wọ́n kò wọ́n kò wọ́n ààbọ̀ ni ààbọ̀ ni sílè kan ààbọ̀ ni. sílẹ̀ kan ààbọ̀ ni san san sílẹ̀ kan sílẹ̀ kan san sílẹ̀ kan san sílẹ̀ kan màá san sílẹ̀ kan màá san sílẹ̀ kan. kò gbà kò gbà ajé o ajé o.